very good morning as we go into the conversation. Ekiti State, as we are about to tell you what we need to know about Ekiti State. it up. Like it up. Like it up. Ìgbàgbọ́. Láti bí ẹrú. Ẹ jẹ́ ká ṣiṣẹ́. Àṣiṣẹ́. Àṣiṣẹ́. Ìṣọ̀kan. ìkẹjẹ tẹsíwájú ọ̀pọ̀ ìwé atọ́wú ọmọ dúdú wa bọ́sí yípo ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ mo kí wa lẹ́ẹ̀kan sí pé a tún káàbọ̀ sórí ètò níbi tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ibi tí à ń pè ní south west of Nigeria mo kí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń bá wa fi ẹ̀mí ba lọ lẹ́yìn tí a ti sọ̀rọ̀ lórí Kwara àti Kogi state a máa dẹnulé Èkìtì state láti èní títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí pé a ti wà behind schedule ìjọ Monday ló yẹ ká ti bẹ̀rẹ̀ Èkìtì state bọ̀ nítorí pé fúnjọ́ mélòó kan àfi sí níta a ti wá mẹ́nu bà Èkìtì báyìí kí la gbọ́dọ̀ mọ̀ nípa Èkìtì state níbo lèkìtì gan wà local government mélòó ló ń bẹ níbẹ̀ àti pé kí ló dé tí àwọn ọmọ Èkìtì tí ẹ̀ ṣe ṣoríire nínú ibi tó ń pè ní Nàìjíríà gbogbo ń ta máa fi dára wa lẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ nípa Èkìtì àmọ́ mélòó mélòó nínú ẹ̀ mo kọ́kọ́ kí ìyá wa wúrà underscore Yorùbá ni mí mo sọ fún gbogbo ọmọ Yorùbá pé bẹ́ẹ̀ bá ń jókòó sínú section tí à ń ṣe yìí nìkan kò lè gbé wa débi tá à ń lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ń fi ìrẹ̀wẹ̀sì àti pé bóyá intẹ́ ń béèrè fún kò tí wàá símúṣẹ ní kíákíá àìní wá torí yẹn ká wá jókòó pa sínú ibi tá à ń pè ní comment section nìkan without going on the Twitter a ti sọ fún wa pé Twitter ó wà very very unique and important Twitter sàn ju Facebook àti YouTube lọ but ọ̀pọ̀lọpọ̀ wa ń kọ́ ẹ̀ tí gbọ́n value Twitter mo sọ fún yín pé kò dìgbà tí ẹ bá mọ èèyàn kankan lórí Twitter ẹ̀yin ẹ open Twitter account kẹ́dẹ̀ máa tweet pé Yorùbá Nation now with an hashtag a ti ṣàlàyé bí hashtag ṣe ń wọ́ọ̀kì fún yín fún àǹfààní àwọn tí kò bá mọ bí nǹkan ń pè ní hashtag ẹgbẹ́ ti tún fi wọ̀n nílẹ̀ nǹkan sí i nítorí bí a máa bá ètò àárọ̀ yìí lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ẹ̀yìn ìlú wa ẹni tó bá mọ nǹkan ń pè ní hashtag mo bẹ̀rù wọ̀ yìí ẹ lọ kù Twitter ẹ lọ sí Twitter account ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọmọ Biafra wọ́n ti bí tiwa lórí pé wọ́n ní Twitter account ẹlòmíì ní Twitter yẹn wọ́n á máa béèrè pé ọ̀nà wo la fẹ́ gbà lò it is the most easiest thing nítorí pé ó wà interactive ìyá wa kan tí mo pè ní wúrà underscore yorùbá ni mí at gold thirty six two zero two four zero five látìgbà tí mo ti ní kí a lọ sí Twitter ni mọ́mì wa yìí ti wà lórí Twitter pẹ̀lú àwọn ẹlòmíì náà but lójoojúmọ́ ni ìyá wa yìí máa wá pósìtì ìta ń pè ní hashtag Yorùbá Nation now now kí ló wá ń dáwọ́ dúró kí ló ń dẹ̀mí dúró ẹ sì ń dúró de Ìgbòho ẹ ń dúró de Bàbá Akíntóyè ẹ ń dúró de Bàbá Yílóge ẹ ń dúró de Dr. Kèbí ọ̀run kò sí ẹ má bínú mixlr mo ti bẹ̀rẹ̀ sorry about that uh, mo ti set it up mo mú rántí click lé lórí pé kó start ni apology fún ẹ̀yin tẹ́ máa ń gbọ́ wa lórí mixlr torí pé mo value yín ju ìmí lọ torí pé ẹ̀yin gangan náà ni ẹ̀yin jẹ́ kí a máa rí ètò ṣe mo ní lè máa dárúkọ gbogbo yín torí àlásìkò yẹn kàkà kí n dárúkọ yín ẹ lọ sí twitter account very very important that we have a twitter account why are we all just sitting down in our whatsapp group àwa ń pariwo Yorùbá nation nínú WhatsApp group is a waste of time we are better off to go and have a Twitter ẹni tó bá ní Twitter go and open one it doesn't cost you anything it's free kò ń ṣe pé mo fẹ́ benefit níbẹ̀ kò ń ṣe pé mo fẹ́ gba revenue lórí ẹ̀ kò ń ṣe pé mo need ẹ̀ ju pé kó lè wà fún gbogbo wa tá a bá ní thousands of us tẹ̀ go program bẹ́ẹ̀ bá kúrò níbí bá ẹ lọ bò míì bẹ́ẹ̀ bá rí wa ẹ máa béèrè pé Koiki níbo ló Wa. ọ́ àìtí rí ẹ lórí program lẹ́ni yìí o níbo ló wà ọ́. ìyẹn kọ́ ló mátà nísìn in tó mátà ni pé ẹ lọ sí Twitter account it is free it doesn't cost you anything so why is it that we have to continue to tell you go and open a Twitter account every blessed day the Biafra are on Twitter and they are trending if not in a week a mọ̀ there are other reasons why their own is like that especially after the capture of Nnamdi Kanu the leader of the Biafra uh, you know, indigenous group we are not secessionists and likewise we are not terrorists so tẹ́nìkan bá ń sọ fún yín pé eh, these are terrorist organizations these forget about all that nonsense all they are doing is just to slow situation down but tẹ́ bá ti wá fẹ́ máa tweet it is important ẹ bá comment sí bíbáyìí àbá máa ka comment yín go make any difference but what makes difference is going on Twitter and hashtag so tó o bá mọ tán pè ní hashtag let me put that out again today so every time kẹ́tọ́ tweet you remember to put the hashtag sign ó wà lórí fóònù yín in tó ń pè ní hashtag sign lélẹ́yìí this is the hashtag this is what it looks like ẹ wá fi hashtag yẹn ó wà lórí laptop ó wà lórí mobile phone ó wà lórí every device tí gbogbo wa ń lò tẹ bá jẹ ẹgbá ní laptop ni ó wà lórí ẹ moment tẹ bá ti gbé keyboard yìí jáde fún ẹgbẹ́ ẹfẹ́ type kankan ó wà lórí ẹ why then are we not doing that is what I don't understand why not kí ló dé tó jẹ́ pé we are running away from the Twitter when it is part of what should be helping us twitter lélẹ́yìí so tẹ bá fẹ́ type nǹkan kan nísìn ẹ gbọ́wọ́lé plus sign yẹn moment tẹ bá ti gbọ́wọ́lé the plus sign á fún yín ní tweet which is this blue sign tó wà nísàlẹ̀ yìí ẹ gbọ́wọ́lé tweet and á tún open another icon it gives you one hundred and fifty characters that one hundred and fifty characters you can write anything ẹ lè act kẹ́ fi UNPO sí ẹ fi UN sí at least those two are the major key later on ẹ máa get the hang of it díẹ̀díẹ̀ ẹ ní láti pe anybody it is the most easiest thing in tó bá ti lè mú anybody tó ń ṣe program tí ẹ̀ ń comment sórí ẹ̀ it's the same thing tẹ́ máa ṣe lórí Twitter for every day you wake up lẹ́yìn ìgbà tẹ́ bá ti ṣe prayer yín tán tẹ́ ti ṣe everything tán you must be able to tweet at least once in a day but it seems that everybody just say I eh, àìtí ah, gba country wa ìgbà ọ̀la fẹ́ gbà when we are not also engaging and now tẹ bá ti gbọ́wọ́ lórí pé fẹ́ tweet tẹ bá lọ sọ́ndà character ní number one to ibi táwọn numbers máa ń wà òun lélẹ̀ that is the hashtag sign tí mo fi wọ̀nyí nísìn ó máa wá ní bye bye ẹ̀wù nìyẹn it is important to put the hashtag sign before you tweet ẹ̀dẹ̀ fi síbẹ̀ ẹ̀dẹ̀ padà yorùbá tẹ́bẹ̀rẹ̀ ti ń ṣe continuously òun lélẹ̀ mo mọ̀ pé screen yẹn wà a little bit too bright ó ti sọ fún mi nísìnyí pé hashtag yorùbá nation now mo tún lè space ẹ̀ mo tún lè lọ mú another hashtag kí n tún fi yorùbá torí pé fóònù yín ó wà sensitive ó máa ti stress orí ẹ̀ so ẹ tẹ̀ ní láti máa type ẹ̀ in full but it seems that everybody come every day ẹ kọ́ wá sórí comment section which is very good is an interactive, but the Twitter is the best. It is the best option. And I hope somebody will start tweeting from today as well. Uh, we leave that and then we come back to the real discussion because we are already pressed with time as we only have an hour and I'm monitoring the time is just 16 minutes. After one hour, I will bring the program to an end. That is even if we have, I think, okay, I go kitchen work faster. So it's just about quarter to 10 a.m. So we should be ending by 10.30 so that I can prepare my next program for the day. My name is Olami Koiki, and as many of you have known already, uh, when it comes to dissolution of that messed up country, that is what I am fighting for. I am not fighting because of terrorism. We are not into terrorist organization because I must put this. I live in UK. And as much as I want coffee, lọ that route even tí bá sọ pé a máa jà it is not terrorism fight we are going to fight based on a self-determination it could be fight of pa máa gbébọn jáde it could be fight pa ní gbébọn jáde but before we get to that stage there is always what they call window for diplomacy window for negotiation window for communication window for education which we are doing right now because as many of you do not know nothing ẹ mọ̀ kankan it is only now that understanding here, uh, mo rí kọ́mẹ́ǹtì feedback kan tí mọ́mí wa ní i keep repeating myself i have to because so many people do not get the message tá a bá sọ̀rọ̀ kan nísìn tá a sọ bí ẹ̀mẹ́ta àwọn èèyàn understand ta okay for two years ta fi sọ pé àmàgbà yorùbá nation tí a fi educate àwọn èèyàn nígbà tí dúpẹ́ wèrè dé the bastard woman the four one nine kí ló ṣe ó fi sweet talk ó fi kọ́ àwọn èèyàn lọ so tẹ́ bá ní Koiki um, I like your program but you repeat the same thing continuously it is because our people need to be told things continuously Is a fact because tí bá ní afẹ́ Yorùbá nation tí mo fẹ́ ṣe explanation tí mo dey go back again and again èmi mo reason tí mo ṣe ń tẹnu mọ́ àwọn that area tá a máa explain again and again because òwú ti wà létí àwọn ọmọ Yorùbá wọ́n gbọ́ ọmọ kọ́kọ́ and we can't blame them nígbà táwọn tó tẹ̀ wá labroad tó wà gullible tó stupid láti máa tẹ̀lé irú woman yẹn after tí a ti rí ẹ̀rí pé Èkìtì state tí mo fẹ́ dẹnu bà lẹ́nìí ǹjẹ́ dúpẹ́ lè gba Èkìtì state fún yín Ambrose Bọ́sọ́fẹ́ gba the whole one hundred and ninety one ní gbogbo ilẹ̀ Yorùbá tá calculate gbogbo local government ta ní we have one hundred and ninety one so ṣó wá possible pé kéèyàn kan náà máa gbé ń tẹ́rìbù jáde ó dẹ̀ máa ó dẹ̀ máa hold gbogbo local government yín this is why we are saying that the gullibles among the Yorubas àwọn ọlọ́pọ̀ ní diaspora and we can understand lẹ́yìn pé kẹ́ jí kẹ́ lọ síbi iṣẹ́ kẹ́ pa dọ́là kẹ́ pa euro kẹ́ pa pounds ẹ̀ tún wọlé ẹ ní anyway láti upgrade life yín tó bá dẹ̀ di weekend ẹ dáṣọ ẹ lọ patí tó bá di sunday ẹ lọ àsàlátù ẹ lọ church ẹ tún bẹ̀rẹ̀ the same thing so yorùbá nation kàn jẹ́ ẹni tó kàn dé láàrin méjì tí bàbá Akíntóyè gbé sí wa níwájú tí gbogbo wa dẹ̀ tẹ̀lé ẹ ní understanding tó ń ṣẹlẹ̀ ní ìlú tẹ̀ ń gbé èèyàn mélòó ló ní understanding it does not matter which country you are around the world èèyàn mélòó ló ní understanding ní ìlú tó ń gbé ẹ ní understanding ẹ̀ náà ẹlòmíì ọmọ sínétò ẹ̀ lamẹ́ríkà ẹlòmíì ọmọ sínétò ẹ̀ ní belgium ẹlòmíì ọmọ representative ẹ̀ ní finland ẹlòmíì ọmọ representative ẹ̀ ní malaysia ìtẹ̀kọ̀ṣe ni pé ẹ wọ̀lú yẹn nítorí pé nǹkan kan lé wa kúrò nílùú òṣì tí gbogbo wa ti ń bọ̀ so tá a bá wá dúró tá à ń sọ̀rọ̀ tá à ń sọ fún yín àtúwá láwọn kan tó yẹ pé wọ́n upgrade ara wọn wọn náà ń ṣiṣẹ́ lamẹ́ríkà àwọn ń ṣiṣẹ́ ní Belgium àwọn ń ṣiṣẹ́ ní Europe máa kó Europe papọ̀ torí pé Europe is a big uh, uh you know, you know, country kì má máa dárúkọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn tó wà ní Asia àtàwọn tó wà ní Africa àwọn kan ṣiṣẹ́ náà àwọn kan ti lọ sí university àwọn kan ti wà educated but education wọn ibi tó mọ náà ló mọ yẹn báwo nìyẹn ṣe máa gbé irọ́ bẹ́ẹ̀ yẹn wá fún wa tí ẹ̀dẹ̀ accept ìtorí pé a sọ pé òun ti òun ti kọ lẹ́tà òun ti communicate pẹ̀lú àwọn olóhùn communicate do you know the process ẹ̀yin náà ẹ̀ try ẹ̀yin náà ok ìwọ tó ń gbọ́ yẹn ìwọ náà try kò try láti communicate pẹ̀lú United Nations so lọ́kàn yín nísìnyí ìtorí pé ó fún wa ní fúbù nígbà tí ọkọ ẹ̀ gan tó bá tẹ̀jẹ́ pọ̀ ọkọ ẹ̀ náà ni ṣé ọkọ ẹ̀ tó ti kú láti jọ́ ṣé network yẹn náà ló ti wà láwọn ìlú yẹn we we we fall into it at the beginning but nígbà táwa bẹ̀rẹ̀ sí rìvíw ẹ̀ àwa pé ah, local government tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn lórílẹ̀‐èdè wọ́n ń pè ní Èkìtì state nígbà wo ni wọ́n dá Èkìtì sílẹ̀ local government tó ń bẹ lẹ́kìtì so possible kí ẹ̀yin sọ fún ara yín pé Èkìtì state yẹn o wọ́n ti gba yorùbá country fún yín o ìyẹn òmìnira o nínú èkìtì yẹn ń kọ́ o níbẹ̀ a máa bẹ̀rẹ̀ ìjọba níbẹ̀ o tó possible àìtí sọ̀rọ̀ lagos ẹ mọ̀ pé inú oko lèkìtì wà mo kíyà tó bí mi lọ́mọ mo kí bàbá wa oracle adéyínká bàbá wa professor adébánjí rather akitoye mo kí bàbá mi chief banji ayiloge the deputy chairman of the ysdm mo kí gbogbo àwọn ẹ̀ka ẹgbẹ́ tó ń ṣiṣẹ́ tí mo dẹ̀ máa ń sọ pé tí bàbá akitoye ò bá jáde ẹgbẹ́ kankan ò lè bẹ̀rẹ̀ bàbá akitoye ló jáde la fi create gbogbo àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ṣẹgbẹ́ tí gbogbo wa fi mọ̀ pé inú gúrùpù báyìí ni mo wà ìgbòhóde ni mo wà àdúrà gúrùpù ni mo wà ìṣẹ̀ṣe gúrùpù ni mo wà. three years ago kò sẹ́ni kankan tó ń sọ Yorùbá nation náà four years ago kò sẹ́ni kankan àwọn tó náà wọ́n sọ́gun sẹ̀ mélòó la fi gbọ́ wọn mélòó la fi gbọ́ wọn and this is why we are saying that Ekiti state ẹ̀yin ọmọ Èkìtì ẹ̀ bọ́ bíbà ayé yín ò lè lọ síwájú nítorí pé inú Èkìtì yẹn bó ṣe jẹ́ ilẹ̀ yorùbá tó wọ́n ti kidnap ẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́. ta ni ilé tó ní you need to apologize ẹ máa kí fún ilé pé o ta ló ń sọ pé i need to apologize fáwọn ọmọ èkìtì ta ni ìgbọ́lẹ̀ ti já ìgbọ́lẹ̀ ti já wá andrew ogunjimi who the who the fuck are you láti sọ fún mi pé kí n apologize mo ń ṣe presentation ó ní kí n apologize fáwọn ọmọ èkìtì mo ní mo ní ìyá ń jẹ gbogbo ọmọ èkìtì ìyá ọjọ́ ọmọ ìjẹ̀bú ni bob bastard who the fuck are you to máa sọ fún mi lórí program pé kí n apologize fáwọn ọmọ èkìtì ìyá ọjọ́ ọmọ èkìtì ni mo bẹ̀ pé kó jókòó sórí program ni àgbàlagbà ní ọmọdé ni ẹ kò ní da fún ẹ ni mo sọ fún ẹ mo ní mọ̀mọ́ yẹn kọ́kọ́ rí fábìlì mi kan tó jẹ́ tajọ jẹ́ ọmọ tí bàbá wa fi okó díẹ̀ tó fi bí wa lẹ́tọ̀ọ́dún mẹ́ta mo bá sọ̀rọ̀ ní UK kò ní da fún ẹ wá ń dúró ògùn jì nìyẹn ògùn máa pa ẹ ni à ń pèsè presentation ìyà ìjẹ gbogbo ọmọ èkìtì ni olòṣì bomb bastard block ẹ̀ dànù kó kó sì kúrò lórí platform o rò pé mò ń bẹ̀yàn níbí báyìí ni èmi ò wá fọ́lọ́wọ́ rò pé mò ń wá fọ́lọ́wọ́ níbi lórí program ni bomb bastard olòṣì ojú ẹ̀ nísìn ìwọ́gbọ̀n ọbàjọ́ ọmọ èkìtì o ṣe gbójú ẹ̀ jáde ṣèbó ìwọ mò ń wò nísìn ojú ọ̀ jáde nínú bẹ̀ ìwọ lọmọ èkìtì tó fẹ́ dìfẹ́ náà ọmọ èkìtì olòṣì ìyẹn ló lọ bá gọ́vnà yín ìyẹn lò lọ́nà gómìnà yín mọ́lẹ̀ tó ń fìyà jẹ gbogbo yín olórí burúkú kò ní da fún bàbá tó bí ẹni mo sọ fún ẹ olóṣì born ẹ̀yàn máàlì olórí burúkú somebody get the fuck out of the program here olóṣì o rò pé mò ń bẹ anybody kó wá jókòó síbi báyìí ni èmi ò ní tán láti máa bẹ̀yìn o rò pé mi ń wá followership ni ẹ̀yin lẹ́ẹ̀ máa wá èmi lójoojúmọ́ ni èmi ti di nǹkan tẹ́ máa wá láti fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ. So olùsì kójákójá gbajàgba kúrò lórí platform pọ́n bastard bẹ́ẹ̀ ni distraction ni wọ́n àwọn ọmọ onítìrì ni olórí burúkú kò bá ti wà lórí Koiki Media tẹ́lẹ̀ kò ní da fún ẹ mo ní mọ̀ ọmọ yẹn kọ́kọ́ rí mo mọ̀ yín rí tẹ́lẹ̀ mo mẹ́nìbọ̀dì rí ni mo mẹ́nìbọ̀dì rí ẹ já padà sórí program lòsì mo ti gbá wèrè ẹ̀ dànù lọ tún create account mi kó máa fi wò mí ìwọ ló fẹ́ gbọ́ mi èmi ò ní láti fẹ́ gbẹ́ anybody ẹ̀yin lẹ fẹ́ gbọ́ tèmi fẹ́ sọ torí pé n tí mo fẹ́ sọ ń bẹ lórí ìlójoojúmọ́ so à ń sọ̀rọ̀ lórí èkìtì mo ní yà ń jẹ gbogbo ọmọ èkìtì bí a ṣe jẹ ọmọ kwara àti kogi àti sọ state méjì inú èkìtì la wà nísìn nígbà wo lọ dá èkìtì state sílẹ̀ kí la need láti mọ̀ nípa èkìtì fún one week gbogbo ntẹ ẹ ká mọ̀ títí kan budget títí kan àwọn olè wọn náà àwọn ọmọ èkìtì àwọn professional gbogbo wọn lè jáde nísìn à ń sọ pé ìyà ń jẹ gbogbo wa wá wá ní kẹ lọ sí church tó bá dijọ́ sunday àwọn kan ra ticket wọn náà lọ mọ́ṣáláṣí wá lọ saudi arabia let's come back into the conversation. ebi ọmọ abakọ rí o ẹ wò mí dáadáa mo mọ anybody rí rárá torí pé n tí mo gbé dání èmi mo mọ risk tó wà nínú ẹ olórí burúkú púpọ̀ púpọ̀ náà yẹn rú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kò ń ṣe èèyàn gidi o inú yàrá yín lẹ́jọ́ kò sí bẹ́ẹ̀ mi bá jáde nísìn kódà ẹ máa fà ilé máa tẹ̀lé mi lójoojúmọ́ bíi tí mo máa ń tó ń tẹ̀lé mi lójoojúmọ́ ẹ̀yin kàtà ló máa ìta ló mọ jẹ́rọ ẹ̀yin ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ògbójú ń jáde kẹ́ máa sọ̀rọ̀ àbẹ́ mọ̀ pé rísíkì wà ní kọ́tà gbé dání ni ẹ mọ̀ pé àwọn kan wà tó fi pa wá ni ṣé wọ́n ń pààyàn ní UK ni ambassador ní ní Saudi Arabia wọn ò rányàn kọ́ pa kọ́ pa citizen wọn sínú embassy ẹ̀yin ò gbọ́ nípẹ̀ born bastard ẹ rò pé eré tí mo ẹ rò pé eré mo gbé dání ni èmi ò gbé dání o risk wà nínú kan tí mo gbé dání so I can aka mo lè ṣépè fún ẹni bọ́ọ̀dì inú yín tó bá gbọ̀n bẹ́ẹ̀ ìwọ náà ṣe fídíò máa gbójú ẹ síta lójoojúmọ́ kọ́ lè bá rí ẹ ní da fún gbogbo yín. so ẹ yẹ ká bọ́ sínú èkìtì ẹ̀yin hàn gidi táwọn bá sọ̀rọ̀ according to Wikipedia ó ní èkìtì state wọ́n á máa pè ní yorùbá ìpínlẹ̀ èkìtì but irọ́ ni inú nàìjíríà ló wà. ìjà mọ̀ pé tá a bá wo population èkìtì state according to two thousand and sixteen three point three million ní gbogbo nínú Èkìtì state ǹjẹ́ mọ̀ pé àwọn prime minister tẹ́ ẹ rí tó ń jókòó pẹ̀lú àwọn eh, Joe Biden àwọn small small European countries yẹn ṣé mọ̀ pé wọ́n they are not up to forty years old tẹ́bá wo tẹ́bá wo prime minister míì tó ń control Latvia ẹ jẹ́ ká tẹ̀ wo ìlú tó kéré sí Èkìtì lára àwọn tó jẹ́ NATO country ẹ jẹ́ kí n lọ wo àwọn wo ni NATO country ká kọ́kọ́ láì dí àwọn náà ká wá líǹkì ẹ̀ mọ́ èkìtì ìwọ tó jẹ́ ọmọ èkìtì tó yẹ kí ìwọ náà máa jókòó pẹ̀lú Joe Biden tó bá jẹ́ pé èkìtì is a country ó yẹ kí ìwọ náà máa jókòó pẹ̀lú Joe Biden kẹjọ máa make a decision ó wá ń gun ọ̀kadà káàkiri ìdí ẹ̀ tí wàá gbóná. so àwọn wọn ni NATO country there are thirty of them Ukraine náà push ní sí òfin dára wọn take note of these countries ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà lórí line tí ẹ bá lè tètè bá mi máa fi àwọn numbers eh, ìlú yẹn in terms of their population èyí tí wọ́n bá lè tètè mú nínú kan tó bá fẹ́ sọ kò bá mi sáré fi population yẹn sí so that ká lè máa link ẹ̀ mọ́ Èkìtì state thirty one NATO members ló wà the first country wọ́n pè ní Albania ẹni tó bá mọ population rẹ̀ fi sórí comment section wọ́n pẹ̀lú kan ní Belgium wọ́n pẹ̀lú kan ní Bulgaria wọ́n pẹ̀lú kan ní Canada Croatia Croatia the eh, Croatia Republic wọ́n ń pẹ̀lú kan ní Denmark wọ́n ń pẹ̀lú kan ní Estonia wọ́n ń pẹ̀lú kan ní Finland wọ́n ń pẹ̀lú kan ní France ìlú kan wà tó ń pè ní Germany Greece Hungary Iceland Italy Latvia Lithuania Luxembourg Montenegro Montenegro ṣe gba independence ní inú generation tá a ni UK ni mo wà ní Montenegro gba independence wọn ní two thousand and six ni wọ́n declare wọn as a sovereign nation wọ́n ń pè kan ní Netherlands ìlú kan wà tó ń pè ní Norway Poland Portugal Republic Macedonia Romania Romania Slovakia Slovenia Spain àti ìlú kan tó ń pè ní Turkey these are the countries tó fọ́ọ̀mù ìtọ́npè ní NATO ǹjẹ́ wọ́n mọ̀ pé gẹ́gẹ́ bí ọmọ Èkìtì ó yẹ kí ìlú tiẹ̀ náà tó bá jẹ́ pé ìlú la fẹ́ fi ṣe Èkìtì as a country ǹjẹ́ wọ́n mọ̀ pé ó yẹ kí ìwọ náà wà lára àwọn tó máa wà ní NATO country as an example and these are why we are saying to our people that ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ Yorùbá nation yìí ká máa fi ṣeré Ekiti on its own is a population of three point three million with sixteen local government ẹ̀sán local government tó ń ṣiṣẹ́ fún mi nínú Èkìtì ẹ point ẹ̀ fún mi náà kí ni lọ́ọ́ chẹ́ẹ̀kì research tèmi náà kí wọ́n fi ṣe program ẹ fún wa ní local government tó ń ṣiṣẹ́ in the twenty four years in twenty four years of these democracy tó ń ṣe ní nàìjíríà nínú ẹ̀kọ́ láti rí fáyọ̀ṣe ó ṣe gómìnà ǹjẹ́ fáyọ̀ṣe ń gbé ní lagos state àmì ǹjẹ́ ó sì ń gbé lẹ́kìtì ó ti ra lé sí park view níbì kan ní kòyí tó rọra ń ṣayé tiẹ̀ àná òun ti ṣe ìwọ̀nba tóun lè ṣe gbogbo àwọn governors nínú la ṣì máa list but akọ́kọ́ fẹ́ mọ background èkìtì mo kí gbogbo wa lẹ́ǹkan sí my name is Ọlá Yomi Koiki of Koiki Media and once again as we continue to try to enlighten the mind and the soul let's go back into what Wikipedia is telling us wọ́n máa ma pè southern southwestern Nigeria before eight before nineteen fourteen kò sí nǹkan kan tó ń jẹ́ Nigeria it was just a Yoruba kingdom or a Yoruba territory but in to change the narrative yẹn kò ju pé it became part of Nigeria tí a mọ̀ pé ó jẹ́ ilẹ̀ yorùbá bọ̀ lẹ́ni nísìn ǹjẹ́ àwọn ọmọ èkìtì ǹjẹ́ ń jẹ ọrọ̀ ajé ilẹ̀ ibẹ̀ yẹn gangan ǹjẹ́ ẹ ní advantage ǹjẹ́ ayé yín wà anything better after independence or prior to the new democracy mo kí ẹ mo ẹ ṣe gan ni so mo ní ìlú tó wà smaller than Finland tó súnmọ́ èkìtì Finland is five point five million mo ti ríyàn kankan tó fún mi ní ìlú tó wà closer to three point three million mo nídìí nọ́mbà tó pọ̀ mo nídìí tó máa súnmọ́ èkìtì òun mo fẹ́ fi ṣe reference point tẹ́ bá lè bá mi wá Slovakia is five point four million mo nídìí wọ́n ní Estonia is one point three million so that means pé Èkìtì state ó ju population ìlú kan tó ń pè ní Estonia tó bá rí àwọn president àbí prime minister àwọn Estonia yẹn tó bá ń sọ̀rọ̀ tó bá rí wọn wàá kọ́ máa wonder pé so wọ́n ò jù báyìí náà lọ kò ṣe pé àwa náà Elédùmarè ò dá wa dáadáa is because inú ratirati inú ìdọ̀tí tó kó wa sí tó ń pè ní Nàìjíríà àwọn òyìnbó yẹn wá jọ jókòó wá máa ṣe mítì wá máa mu tíì yìí tí mo ṣe láàárọ̀ mo lè mú tán kò mí pé mo tún máa fẹ́ ṣe mí màá tún lọ mú tíì báàgì tí mo ti lò tẹ́lẹ̀ kò pọ́síbù àwọn wá ń jayé tó dáa ló ti tọ́ àwọn ìlú mi wà lára wọn tẹ́lẹ̀ pé they are not doing very well but what we are saying is that kí ló dé tí ẹ wá ń sọ pé ẹ fẹ́ Nàìjíríà tí ó ti tóbi jù tí kò lè make ayé yín kó better inside Èkìtì nítorí pé ẹ ní sixteen local government but out of those local government none of them is functioning kò sí healthcare kò sí hospital kò sí the basic amenities of life twenty twenty one Estonia is just one point three million why then are you thinking that tabana fẹ́ Yorùbá country tiwa a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè a fẹ́ gba ìlú tiwa ìwọ ṣe wá rò pé ó máa difficult Kino ló náà ti bá sọ fún yàn ní sí pé láàárọ̀ yìí o mo ní visa mẹ́wàá tó lọ sí Estonia kódà tí ma fi kúrò lórí program yìí gbogbo inbox mi Mr Koiki ẹjọ èmi náà fẹ́ visa yẹn torí pé a fẹ́ lọ síbẹ̀ yẹn tó jẹ́ European country tí a fẹ́ lọ make sure pé a gbé láàrin wọn àfẹlòmíì bó ṣe máa débẹ̀ bóyá ọmọ akẹ́ ọmọ kan mọ́lẹ̀ tó máa fún lóyún so that wàá lè fi prepare status ẹ kí ló dé tí a wá ń sá fún ibi tọ̀dọ̀ tiwa ẹ fi pé gbogbo àwọn táwa láàbúrò tá à ń sọ pé a fẹ́ Yorùbá nation ẹ fi pé àwa comfortable ni àwa comfortable but we are talking about the the the ethnic people that we are ah kì í ṣe tribes but at the end of the day sixteen years of twenty-four years of what you call Ekiti state how many of you are proud ẹ̀yin ọmọ Èkìtì ni mo ṣe ń bá sọ̀rọ̀ àbẹ́ni tó fẹ́ àwọn Èkìtì tó jẹ́ pé ọmọ state míì but Èkìtì lẹ marry ǹjẹ́ ẹ wà proud pé tẹ bá lọlé nísìnyí ẹ lè wọkọ̀ láti Lagos o oh, àbí kẹ láǹdì láti bàálù tó ń gbé yín bọ̀ láti abroad kẹ wá bọ̀ kẹ wá sọ̀kalẹ̀ sínú Èkìtì state ǹjẹ́ possible number one kò sí airport kankan débi pé ó máa gbé yín láti ibi tẹ́ bá ń bọ̀ fáwọn tó wà outside the country ẹ̀yin tẹ́ wà nínú nàìjíríà náà mo mọ function of the airport but i'm sure i will learn a lot because amama dig amama dig amama dig nípa èkìtì ni but mo wá tún wá sọ fún gbogbo èèyàn pé tẹ́ bá ní ẹ̀fẹ́ yorùbá nation norway is five point four million ìyẹn tún pọ̀ díẹ̀ ju èkìtì lọ but at the end of the day tẹ́ bá wo gbogbo àwọn country tá à ń dárúkọ yìí mo kí ẹ òmeyọ̀ kú iṣẹ́ takuntakun ọlọ́run elédùnmọ̀ àràbà ń dúró tiẹ̀ fọkàn ìbalẹ̀ kò sí nǹkan kan tó máa ṣẹ́ dúpẹ́ onítìrí òun fún ara ẹ̀ gan ta bá mu òun gan náà ń bọ̀ wá ó ń bọ̀ wá ó ń bọ̀ wá ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ní court láti wá sọ bí tó kó five million sí but mo fẹ́ kíkọ̀ ọ̀dọ̀ tiẹ̀ kó distract mi láàárọ̀ ẹ̀ mo kí gbogbo ẹ̀yin medias wa tẹ nílé lẹ́ẹ̀kan sí à ń sọ nípa Èkìtì state let's go back according to the Wikipedia nígbà tí wọ́n ti sọ fún wa pé Èkìtì ó wọ́n wá open bracket yorùbá with a iphone ìpínlẹ̀ èkìtì in tó yẹ kó jẹ́ gangan nìyẹn orúkọ tó yẹ ká máa jẹ́ nìyẹn ìpínlẹ̀ èkìtì but irọ́ because ó sì wà lábẹ́ fraudulent amalgamation tó ń pè ní nàìjíríà ìdí tí wọ́n ṣe ń pè ní do èkìtì state èdè yorùbá là ń sọ lóòótọ́ tó bá sọ èdè tiwọn ní yorùbá ó fẹ́ lè yàtọ̀ sí tìjẹ̀bú but ìyẹn ò mí pé tàbí táwọn tó bá máa fi sọ̀rọ̀ mo ò ní gbọ́n tó ń sọ ìyẹn ò mí pé ọmọ Ọ̀yọ́ state ò lè fẹ́ Èkìtì ìyẹn ò mí pé ọmọ Èkìtì kò lè gbé ní Kwara these are not the issue tá à ń discuss issue tó wà lórí table ni pé a fẹ́ independent tọ̀dọ̀ tiwa a fẹ́ kí ó wà lábẹ́ federal kankan a fẹ́ kó wà lábẹ́ entity tó ń pè ní Nàìjíríà sórí entity tó ń pè ní Nàìjíríà yẹn it is put together àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn ló kó papọ̀ àwọn wá ń sọ fún èmi àti ẹ pé kájọ wà nínú ẹ̀ ká máa manage whereas Estonia tó sọ fún mi nísìn is one point three million àwọn one point three million yẹn ṣe mọ̀ pé tó bá fẹ́ travel wá sí UK wọn ò need visa tí àwọn ìlú tó jẹ́ one point three million Estonia yẹn táwọn ọmọ ìlú wọn bá fẹ́ lọ gbogbo Europe wọn ò need visa they have the right to travel even títí dé Turkey ìyẹn ló ṣe ń lọ bí ẹṣin tó bá rí wọn ọmọ máa káàkiri bí ẹṣin oníwòlímọ̀ ìwọ jẹ́ ọmọ Èkìtì state nísìn o ṣì ń wá document tó máa kó papọ̀ ẹ ò wá àǹtí ẹ tó wà labroad tó máa fún ẹ ní invitation letter as a citizen of Nigeria tí British sọ fún wa pé Commonwealth citizen ni wá sori pé kò make sense sori pé kò make any sense nítorí pé orí àwọn tó ń bẹ ní Estonia yẹn orí kan náà ló ní ìyàtọ̀ tó kọ́ wà níbẹ̀ ni pé àwọn ti gbara wọn sílẹ̀ àwọn náà ní at some stage wọ́n kó gbogbo papọ̀ ni kó tó di pé union yẹn break union tó dẹ̀ break tó fọ́ọ̀mù Estonia is part of those you know, Soviet era nígbà tó di pé ó pín nígbà tí Soviet Union pín ní 1991 ó fún wa ní fifteen republic so tí Nàìjíríà bá pín sọ́nà fifteen tàbá ní ìlú tó wà tó jẹ́ five hundred thousand nínú ẹ̀ kò mátà tàbá ní ìlú tó wà tó jẹ́ one point four million kò mátà nítorí pé nínú ayé tá à ń gbé a ti rí pé so many countries wà tó yẹ pé population wọn gan wàá máa wonder pé are we not let's come back again Ekiti State is border ìyẹn borderline ẹ̀ ó lọ sí Kwara State to the north east by Kogi ó súnmọ́ Kogi dáadáa ẹni bá wà ní Kogi ó ti ń súnmọ́ Ekiti State to the south ní ọ̀nà sí ọ̀nà ilẹ̀ Ìgbò tó bá gba Oǹdó o lè dé ilẹ̀ Ìgbò láti inú Èkìtì and to the west tó bá fẹ́ padà wá sísàlẹ̀ sí Ọ̀ṣun state name for the Ekiti people the Yoruba subgroup wọ́n ṣe pé ní Hausa subgroup wọ́n ṣe pé ní another subgroup nítorí pé wọ́n mọ̀ pé àwọn tó ń gbé ní agbègbè yẹn yorùbá ló ń sọ lótìtọ́ àti láwọn haúsá tó ń gbé níbẹ̀ àti láwọn ìgbò tó ń gbé níbẹ̀ àti láwọn other ethnic group tó ń gbé níbẹ̀ tá ti fẹ́ra wọn tá ti fúnra wa lóyún gbogbo ìyẹn ò mí pé tá a bá gba yorùbá country tán délẹ̀ ìyẹn ò dífá pé immigration ló máa resolve problem yẹn automatically ẹni tó bá ti fẹ́ ọmọ yorùbá ó ti di that part of the country and i'll explain that to you kí ló rò pé ìwé táwọn èèyàn fẹ́ gbà ní uk èmi ò gbé níbò míì uk ni mo gbé for twenty five years tó bá fẹ́ british citizen lẹ́nìí ìyẹn fún ẹ ní automatic right láti gbé nílùú yìí but o sì máa process ẹ̀ máa fún ẹ lẹ́jàmpù bó bá ráyè wọ uk tó bá rọmọ òyìnbò dáàbò mọ́lẹ̀ tó bá ti lè fún ẹ lọ́mọ tẹ̀dẹ̀ tí agree pé máa fẹ́ra yín ẹ kóra yín lọ sí registry ẹ ṣe registration wá wá process ìwọ tó jẹ́ ọmọ nàìjíríà yẹn wọ́n á jẹ́ wàá process ẹ process yẹn dey take time but at the long run kò ń ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa di British citizen gbọ́ mi dáadáa kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa fún ẹ ní British passport wọ́n máa kọ́kọ́ fún ẹ ní tó ń pè ní resident permit resident permit yẹn wá fún ẹ ní right láti gbé nílùú yìí tó bá jẹ́ pé student ló bá wá tẹ́lẹ̀ wọ́n máa yọ ẹ́ kúrò lórí student nítorí pé o ti lọ dáàbòlẹ̀ fọmọ tó jẹ́ british citizen ẹ̀dẹ̀ tíjọ àgírípẹ̀ fẹ́ fẹ́ra yín tó ń ṣètò ní oyè yín ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ now tẹ́ bá ti wá àgírí yẹn ẹ wá jọ put application together application yẹn gan kò kí ń ṣe free so gbogbo ẹni tẹ́ máa ń wọ́ndà pé tá bá gba yorùbá nation ẹ ṣé ọmọ èkìtì tó fẹ́ ọmọ haúsá kí ló máa ṣẹlẹ̀ sí kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ sí nítorí pé in tó bá ti lè mú fẹ́ ọmọ èkìtì ó ní right láti wà nínú territory wa à ń bọ̀sibọ́sí ṣé country tẹ fẹ́ gbà country tó máa wà hostile ṣé country tí ẹ ní bá anybody ṣe ẹ fẹ́ di ẹ fẹ́ di North Korea a lè fẹ́ rú country bẹ́ẹ̀ yẹn kò mí pé ẹni tó bá fẹ́ra wọn within the Nigerian context tẹ́lẹ̀ àmọ́ wa ní ó yá ẹ ó ti fẹ́ ọmọ Haúsá uh, máa kó lọ sí north it doesn't work like that mo tún sọ lẹ́ẹ̀kan sí tó bá fi student wọnú ìlú yìí tó bá dàvolẹ̀ fọmọ tó jẹ́ British kódà kò bá jọ yìnbó ni kò bá jọ ọmọ Nàìjíríà ni anyone tó bá kì mọ́lẹ̀ tẹ bá ti jọ agree pé máa fẹ́ra yín kódà dẹ́n sọ fún ẹ nílùú yìí tíwà àti ọmọ yẹn bá ti agree wọ́n bí bàbá ọmọ yẹn dá gbọ́ mi dáadáa tíwà àtọmọ yẹn bá ti agree èèyàn méjì péré lẹ need as a witness ẹ kóra yín lọ sí registry gbogbo eh, sìnrìnrìn tẹ̀ ṣe nàìjíríà àfẹsẹ̀ medin àṣẹmá nídìí gbogbo family kó wà involve hey, culture tiwa nìyẹn náà i cannot blame that culture tiwa nìyẹn but ní uk ọmọ tó bá ti pé sixteen wọ́n bí ìyá ẹ̀dá àti bàbá ẹ̀dá ó ní bó ṣe máa máa bá bá sọ̀rọ̀ nínú ilé nítorí pé culture àwọn òyìnbó nìyẹn tó bá jẹ́ pé lọ́ni mò ń pa béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó ń gbé ní uk ọmọ tó bá ti pé sixteen obìnrin ni ọkùnrin ni wọn ò bí pẹ́rẹ́ǹtì náà dá ó ní bẹ́ẹ̀ ṣe rọra máa bára yín sọ̀rọ̀ torí pé kó má dìgbò mi ò tó síra wọn tọmọ yẹn máa kó kúrò nínú ilé torí pé ọmọ yẹn at sixteen ó ti di tó pè ní adult ìwọ tó jẹ́ ọmọ forty ó sì wà nínú èkìtì ó sì ń wá bàbá tó máa sort it out ó sì ń wá ìyá kan tó máa fowó ránṣẹ́ lẹ́yìn ìgbà tó bá yàwó ẹ̀ sùn tó yẹ kó lọ sí hospital kọ́ fún ẹ ní maternity system tíyàwó ẹ̀ máa ma fi wá gba ìwòsàn ò rí yẹn adà ń sọ fún ẹ pé ìdí tí gbogbo ilé ṣe ń ṣẹlẹ̀ kò di pé a wà nínú system kan tí kò ní value nínú gbogbo local government tó bẹ lẹ́kìtì ó jẹ́ kó dàbí at least close to Estonia irú ayé tó yẹ ká máa gbé nìyẹn ìyà ń jẹ lọ sọ́dọ̀ ìjọba kó sort out o ní láti ṣe ìwà lọ báyàn kan ẹ fún wa lóúnjẹ ẹbí ń pa wá ẹ bá wa pariwo sórí social media ẹ no no no you don't need all that and this is the reason why we are saying that it is not the big entity sori tẹ́lẹ̀ la rò pé the bigger the bigger the better <laughs> forget sori gbogbo yẹn fàbù ayé àtijọ́ ni sori àwọn tó bá ń sọ fún ẹ pé the bigger it is the better it is lies irọ́ patala ló wà níbẹ̀ ó bẹ́tà ká wà in a smaller unit ká document ara wa ká mọ who is who ẹni tó bá need the document tó fẹ́ gba look kí ló rò pé mo fi pẹ́ ní yuri tí mo fi gba paper because ó ṣe fi document mi nì kò mí pé torí mo wọ bíbà pẹ̀lú visa mo lè sọ pé mo lọ nàìjíríà mọ́ wọ́n máa fún mi ní stay no no no no no no no no no no no iṣẹ́ iṣẹ́ another sector nínú ilẹ̀ yorùbá nìyẹn àwọn yẹn máa jẹ́ immigration iṣẹ́ immigration ni pé wèrè tó fẹ́ wọlé wá pàwọ́ tó fẹ́ tọ̀bẹ̀ bọ̀ ẹ́ lọ́rùn àti máa stop ẹ̀ lẹ́nu ọ̀nà UK ò ṣe ṣí bọ́dà wọn sílẹ̀ kí wèrè àtàsínwín wọlé nítorí pé wọ́n gbọ́dọ̀ protect the interest àwọn ọmọ ìlú wọn let's go further Yorùbá subgroup that make up the majority of the state population Ekiti state was formed from part of Ondo state ní 1996 and its capital is at the city of Ado Ekiti jẹ́ ìsọ kankan fún ẹ sórí ìwọ tó ń pray pé ẹ bóyá kó tún gé Èkìtì sẹ́nà mẹ́ta bóun yẹn bá gé sọ́nà twenty nínú Nàìjíríà ayé yín ò lè bẹ́tà ni mo sọ kò ń ṣèpè ni mo máa ń sọ it's just the normal okay okay sọ fún mi nísìn pé ayé ẹ̀ bẹ́tà pẹ̀lú náírà yìí ṣé o mọ̀ pé láàárọ̀ yìí nísìn mo tún ti wo headline owó ètùtù ti di one thousand and forty naira mo mọ kí ni dọ́là nítorí pé èmi ò gbé lamẹ́ríkà àwọn tó wà lamẹ́ríkà lè fún mi ní exchange rate dollar but torí owó tó ń wò yìí tàbá mu wá sí ti pounds pounds ní akọ̀fin náírà sí lókè now owó mẹ́tẹ̀ẹ̀ta yìí sórí ti nàìjíríà ó bẹ́tà ká ní country tiwa tí ó máa ní value tá a máa build economy it could take years kò mátà it could take months gbogbo àwọn ìlú tá à ń dárúkọ tó jẹ́ thirty one nínú European Union àbí nínú under NATO àwọn neto ló ń sọ̀pọ́tì ìmí tó fi ń gbérí yorùbá bá bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ bá àbátẹ̀ tí pick up in the long run díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ á pick up but àwọn lórí burúkú politician yín lẹ́kìtì tí kò ní soríire ogun máa wọlé pa gbogbo wọn ni mo fẹ́ mọ who they are you okay how are you mo fẹ́ mọ onídìkọ́ ẹ́. Eh? mo fẹ́ mọ who they are nítorí pé olè ní púpọ̀ nù wọn all they want is just to keep you in that abject poverty wọ́n fẹ́ keep yín in the abject poverty so that kí life yín kó lè wà stuck sójú kan so that every year wàá lọ máa béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ ọmọ mi fẹ́ lọ sí school ẹ̀ ọ́ ọ́ wọ́n ṣe fún ọmọ mi kí ló kí ló kí ló ní láti lọ bá bá politician pé wọ́n ṣẹ̀ fọ́n mọ́ ẹ ní admission o ò ní di politician náà o ò ní di politician system ló gbọ́dọ̀ wà in place system yẹn dẹ̀ máa ti wà just as bí bàbá wọn lọ́wọ́ ṣe ń gbé bọ̀ tẹ́lẹ̀ kó lórí pé wọ́n da gbogbo system yẹn rú o ò ní láti ṣẹ̀ máa lọ kanlẹ̀kùn politician kódà ní last year kan ni àbí year before politician kan tún fi dápara pé ẹ òun wà lábújá ìyá kan ọkọ ẹ kú ó sì tún wá owó tó máa fi gbọ́kọ̀ jáde ní mọ́ṣúárì is that not a real disgrace now nínú Èkìtì yìí is one of the smallest state of Nigeria ṣé smallest ló má tà ni ṣé mọ̀ pé ẹ fún mi lọ́nà dà mo kí yèyé oge ẹ ṣe gan ni mo kí ìwà pẹ̀lú ẹ̀wà àwọn tó kọ ẹ má bínú pé mo ò dárúkọ ẹ mo sọ pé àwọn méjèèjì yẹn orúkọ tó máa ń dá mi lọ́rùn ni mo kí gbogbo ẹ̀yin èèyàn náà eléyìí ò ṣe pé à ń sọ̀kò ọ̀rọ̀ sáwọn ọmọ Èkìtì kò mí pé ìdá ń sọ ìfáàtì ni bí a ṣe ń jẹun a ṣe ń bọ̀ lógùn state Ògùn state yẹn máa gbóná gan tí bá máa fi dógùn state kódà kódà ẹlòmíì nu yín náà politician máa kó lè ó lè jẹ two weeks ni máa fi ṣètò Ògùn state torí máa fún yín nípa bá ọ̀rọ̀ gidi but for now à ń state by state ni nígbà tá a bá wọn sọ pé is a smallest state smallest kan ló matter is making the people àwọn èèyàn ọ̀nà ẹ̀ kọ́ wà reliable kọ́ lè wà functioning now kò ṣe pé ẹ̀ wà function kò ń ṣe pé gbogbo èèyàn tó ń bẹ lẹ́kìtì ló ní disability púpọ̀ nu yín légungun lára lọ́bìnrin lọ́mọdé lágbàlagbà but in tó ń jẹ́ kí ayé yín kó wà dìbà kò ju pé a wà nínú entity tó ń pè nàìjíríà lọ so money is the smallest state of nigeria ìyẹn make any difference àìmọye ìlú tó small tó small tó yẹ pé iṣẹ́ tó ń ṣe láwọn ìlú yẹn tó fi ní gdp tó pọ̀ and i'll give you an example wọ́n ń pè ibì kan ní cayman island nígbà tá à ń sọ̀rọ̀ lọ olórí burúkú gọ́vnà yín kan ní Kwara tó ń pè ní làwà onídìí ẹ mọ̀ tó ṣe ó jí owó state two point six million dollars ó lọ kó sí Cayman Island ṣé mọ̀ pé Cayman Island is just an island tó bá tó bá sá lọ sí school tó bá sọ pé bí kan island ibi kékeré ni gbogbo population wọn is less than eighty thousand people bó ṣe mọ̀ pé GDP ìlú yẹn ó sàn ju ti nàìjíríà lọ nítorí pé àwọn create system táwọn kan fi ń jí owó wá síbẹ̀ number one wọn ò dẹ̀ nídìí èrò tó pọ̀ gbogbo àwọn tó nídìí ni pé àwọn ọmọ ìlú ìwọ tó bá fẹ́ wá síbẹ̀ o gbọ́dọ̀ ní owó ńlá tó máa jí wá síbẹ̀ nítorí pé wọ́n pe àwọn obìnrin ní tax haven tó bá ti ń gbọ́ tax haven tax haven irú ẹ̀ ni Peter Obi gbowó sá lọ tó lọ tọ́jú pamọ́ síbẹ̀ wọ́n máa lọ ń tọ́jú owó síbẹ̀ ni gbogbo àwọn politician àtàwọn olówó àgbáyé wọn ò fẹ́ yẹ káwọn èèyàn mọbi tó wo wọn wà ọmọ wa lọ tọ́jú owó sínú tax haven lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin èèyàn wa mo kí wa lọ́mọdé mo kí wa lágbàlagbà mo kí gbogbo ibi tó ń pè ní Èkìtì ní àárọ̀ yìí mo kí bàbá wa lẹ́kìtì fún iṣẹ́ takuntakun mo kí Martins mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ Yorùbá nation campaigner tẹ̀bẹ́ nínú Èkìtì tí ẹ ń fi ọ̀rọ̀ sí àwọn èèyàn létí sí àwọn èèyàn lọ́kàn pé kò ń ṣe bí ìtìjà kò ń ṣe pé a fẹ́ gbára wa ní blow àti ìbẹ̀rẹ̀ sí gbẹ̀bọ̀n jáde àti ìdè stage yẹn àti ìdèbi tí ó máa wọlé sí woro sí woro a sì ń fi ọ̀rọ̀ lọ̀ yín pé Èkìtì tẹ́ ń pariwo pé ẹ fẹ́ wà nínú APC ẹ fẹ́ wà nínú PDP òṣèlú mò ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pé iṣẹ́ wo ló mú wá fún yín kí ni repercussion ẹ̀ kí ni outcome ẹ̀ like I said a ní sọ gbogbo ẹ̀kan lẹ́nìí torí pé we are discussing Ekiti for the next couple of days. But what I can also tell you is that does it matter when they say Ekiti state is the smallest state in Nigeria, is the 31st largest in area, and the 30th most populous with an estimated population of nearly 3.3 million as at 2016. Geographically, geographically, Ekiti State is divided between the Nigerian lowland forest and in most of the state and the drier Guinea forest savanna mosaic in the north. Among the state's nature are false hackeries. I think I should find the meaning of that. Uh, kí meaning ẹ̀? Oh, laba laba. Eh? Ah, ìyẹn lẹ Ah, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá ẹ ṣe gan gbogbo ẹ̀yin torí eh, a ṣe ń ṣe eh, tiktok mi so mo tí rí lè mọ̀wọ́ ẹ̀ bò mo ṣàràn pé ó ní kinní kan you just got one gift bag ẹ ṣé gan ni thank you so much we appreciate. labalábá ló ń pè ní pedicra p-s-e-u-d-a-c-r-a-e-a e labalábá beautiful wọn ló pọ̀ nínú èkìtì dáadáa ah, nǹkan bẹ nílẹ̀ yorùbá òun lẹ́wà náà is because we are in nigeria These are the uh, Pseudicrea is an Afrotropica butterfly, genus in the subfamily Limantidini. Their placement in the tribe Limantidini remains to be verified. Wọ́n ní yẹn pọ̀ lọ́dọ̀ tiwa ní Side Ekiti. Wọ́n ní atúni tó ń pè ní Mona monkey. Kí ni Mona monkey? Mona monkey is an old world monkey that lives in Western Africa between Ghana and Cameroon Ombelekiti state. The mona M-O-N-A monkey can also be found on the island of Grenada as it was transported to the island aboard slave ship. Lára táwọn òyìnbó kó nìyẹn títí títí wọ́n kó animal wọ́n mú animal kúrò lọ́dọ̀ tiwa wọ́n jù lọ síbòmíì nítorí pé wọ́n nídìí wọn láti máa reproduce wọn ìtàn wọn ṣe nísìnyí pé wọ́n ṣe tán pè ní genetics so wọ́n ní the blood tiwa ǹjẹ́ ọmọ tán fi blood wa ṣe ọ ò mọ̀ àìmọye nǹkan tán fi wá ṣe wọ́n fi wá dára tó wù wọ́n ni kọ́lọ́run ọbẹ̀ lẹ́dùnmarè kó ṣàánú wa so wọ́n tún náà ní nǹkan tán pè ní forest buffalo ó ń bẹ lẹ́kìtì àmṣẹ́kọ̀ọ́ ẹ̀ ti máa pa jẹ nítorí ẹ̀ka máa tọ́jú ká fi ṣe so many opportunity táwọn àgbáyé á máa bẹ̀lẹ̀ sínú èkìtì airport international airport tí ó máa máa bízì pa bí wọn bá dé àwọn airport míì inú yẹn á máa dùn ni tó bá dé àwọn airport míì ah mo gba Istanbul airport kọjá mo ṣèbà fún wọn kódà mo tún gbọ́ pé Atatürk airport tó ń lò tẹ́lẹ̀ wọ́n ti sọ di local airport èyí tó ń lò kan tó ṣí Istanbul airport wọ́n náà ti sọ di local àwa wà níbi tí local airport Èkìtì a sì máa sọ̀rọ̀ débẹ̀ for now African forest buffalo also known as the dwarf buffalo or the Congo buffalo, is the smallest subspecies of the African buffalo. It is related to Cape buffalo, the Sudan buffalo, the Nile buffalo. However, it is only subspecies that occur in the rainforest. That means pé ọ̀pọ̀lọpọ̀ igi ń bẹ nílùú Èkìtì nìyẹn. Ìbéèrè torí àsìkò I gotta wind down now because of my time and we are just fifty three minutes my question to àwọn ọmọ èkìtì ni pé èwo lẹ prefer ṣe prefer kẹwà nínú nàìjíríà tó tóbi àbí ká wà smaller unit ká lè make sure pé gbogbo èyí tẹ̀ ń gbé lẹ́kìtì wọ́n ní a ní snake too plenty for èkìtì state bàjẹ́ ẹ̀hẹ́n ah nǹkan bẹ lẹ́kìtì ó kì í gbé torí àwọn igi yẹn torí pé wọ́n ní wà ẹ mọ̀ pé igi yẹn máa ń tutù ìtòbá rẹ̀ tutù a máa mú oríṣiríṣi nǹkan mẹ́rẹ̀mẹ́rẹ̀ wá this should be ṣe mọ̀ pé kìtì lásán could be our tourism center i think go deep láti túmọ̀ àwọn nǹkan mi tó wà níbẹ̀ but nítorí àsìkò ni like i say this is just an hour broadcast àti náà mama i will try àfi busy we will try to come out at least kódà tí bá jí lóru tí bá ṣe program màá tún try màá gbìyànjú láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti one one hour tá a máa ṣe láàárọ̀ monday to friday àfi reason beyond my control ẹni tó bá fẹ́ wo ti da ṣe nídàájí ìyẹn ti wà lórí afẹ́fẹ́ kẹlọgbọ́ yẹn uh, once again mo kí gbogbo wa without mentioning the name wọ́n ní there are vast rainforests in Ekiti tó uh, Bishop Adesina ní African forest buffalo known as efon ẹ̀ṣẹ̀gan I'm just trying to catch up with some of the comments quickly because I have six minutes to end the program mo kí gbogbo alẹ́ kan sí mo kí àwọn tó fẹ́ Èkìtì mo kí àwọn tó fẹ́ lọ ṣe business lẹ́kìtì but reason known it is not working mountains ìbọ̀kú for Ekiti state these are where àwọn òyìnbó àwọn òyìnbó máa ń láìkì hiking bí a ti ṣe wọ sọ́mà báyìí ó gbélégbélé o Yorùbá nation yìí ó ti ó ti slow so many of my projects tí mo fẹ́ ṣe wàláì kò ń ṣe tẹ́yọ́ tó bá yẹ pé kò ń ṣe Yorùbá nation ni ìrìn àjò tí mo fẹ́ máa rìn but ó ti wà risky nísìn Because mo kàn lè gbéra ní sìnkì nímọ̀ lọ anywhere wọn kọ ah bọ̀bọ̀ yẹn kọ́ nìyẹn ni ọlọ́mọ àmọ́ inú ẹ̀ but plans ti mo ní tẹ́lẹ̀ especially even in Nigeria I wanted to go around each of the states ká lọ document ẹ̀ ká gbé jáde káwọn èèyàn rí that is when we thought Nigeria was working but now we realize that tí bá lọ bọ́ǹ gbogbo energy yẹn fún Nigeria at the end of the day ọlọ́run ẹ̀kọ́ ló ẹ̀ ṣe wàhálà dànù gbogbo àwọn tó ti ṣe wàhálà fún nàìjíríà ẹbí wọn ní sìnbó lọ́wà gbogbo àwọn ọmọ èkìtì tó ti ṣe wàhálà fún nàìjíríà yàtọ̀ sáwọn tó àwọn kan wà nú wọn they are doing very well well they need láti were involved in politics but the average èkìtì mò ń bi láàárọ̀ ẹ̀ báwo ni life yìí ṣe rí ẹ̀yin ni kẹ́ dára yín lóhùn ìdí tá a ṣe ń sọ fún ẹ̀yin ọmọ èkìtì pé we are better off to get the hell out of Nigeria. Two images were found in the rocket at Iworoko during road construction years back. To link ṣé ọmọ Èkìtì ní ní àbẹ́fẹ́yàn síbẹ̀ he seems to know the background of Ekiti very well. Gbogbo ntẹ́ bá lè máa fi ràn wá lọ́wọ́ during the conversation of Ekiti. State tàbá ti wà nínú ẹ̀ ntẹ́ bá mọ̀ ẹ̀mú jáde kò ṣe gbogbo ẹ̀lẹ́ mímọ̀ èmi náà máa lọ Google ẹ̀ ni. But ẹ̀yin tẹ́ jẹ́ local bóyá farmer nìyí ni hunter nìyí ni nǹkan míì wà tó má lè sí lórí Google tẹ bá sọ a reference sínú broadcast tá à ń ṣe so that àwọn ọmọ tó jọ ọmọ èkìtì àìmọye àwọn diaspora tó ti bímọ ẹ̀yin ò fẹ́ involve àbí no problem ẹ fẹ́ wá involve nínú ọ̀rọ̀ project yorùbá nation lọ́kàn ara yín àwọn tó níṣẹ́ orí pé kò níṣẹ́ kò kí ò níṣẹ́ eré tó ti jáde ẹ máa béèrè owó nísìn ìbí nǹkan tẹ máa ń sọ nìyẹn no problem èmi mọ̀ pé púpọ̀ nù yín tẹ bá kú tán àwọn ọmọ yín máa ṣí grape wọn ni ẹ ṣe kẹ ṣí grape ìyá burúkú yìí ẹ ṣí grape bàbá burúkú yìí wàá dá sílì sínú ẹ <laughs> ẹ rò pé lẹ́nu mo ṣe ẹ rò pọ́nrọ̀ tí mo máa ń sọ yẹn pé eré ni nítorí pé wọ́n máa bèrè pé nígbà táwọn ilé ń pariwo lójoojúmọ́ àwọn ò rí reference kankan nínú ilé yìí pé ẹ̀yin náà wà involve àwọn kan náà ti wà involve wọn náà ti sọ wọn àwọn ò ṣe mọ́ but ibi tẹ́ wà especially in diaspora ni mo bá sọ̀rọ̀ nísìnyí mo fi pé ẹ ẹ make sure pé enjoy ẹ dáadáa ẹ dẹ̀ make sure fáwọn grandchildren yín ẹ jẹ́ kọ́ enjoy ẹ̀ dáadáa but ẹ bá kú tán wá dì pẹ̀lú gbogbo yín ẹ kúkú lè lọ sílé mọ́ gbogbo yín tẹ̀ra lé sékìtì ẹ lè lọ́lé náà àbẹ́ lè lọ́lé ẹ lọ́lé kọ́ yín yín lọ́rùn kọ́ pa yín dànù láàárọ̀ yìí òkú méjì ni mo gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ woman kan lórí eh, lórí Linda Ìkejì ilẹ̀ Ìgbò nìyẹn tẹ̀ ti ṣẹlẹ̀ ẹ mọ tó ṣe fún woman yẹn wọ́ iyì lọ́rùn oúnjẹ ló máa ń tà wọ́n wá tán wá pé kó máa bọ̀ àwọn fẹ́ ra oúnjẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run máa ja arìn níjẹ́ bí pọ̀nà bọ̀ tó bá yẹ pé system tó ń ṣiṣẹ́ number one woman yẹn ò ní láti lọ rí anybody ẹni tó fẹ́ ọ̀dà oúnjẹ wàá wá sínú àwọn ọ̀dà oúnjẹ nínú lẹ́yìn náà àwọn ọ̀dà oúnjẹ kí ẹ̀ kàn pè mí nísìnyí pé ní wíìkì tó kọjá yìí níjọ́ Friday èèyàn kan kú bíi family friend wa àwọn ọ̀dà jollof fries kò jẹ́ pé ìyàwó mi ò lè ṣe bọ̀ wàhálà yẹn máa ti pọ̀ jù àwọn kúlà jollof rice àti chicken wọ́n wá dì níbẹ̀ ni wàhálà ẹ̀ mo rò pé bí ìyàwó mi mọ nìyẹn rí physically báyìí ìyẹn la ṣe sọ fún ìyẹn tí mo sọ̀rọ̀ nípa rédíò níjọ́sí yorùbá a máa introduce ara wa based on recommendation recommendation mi máa ń wà ó lè fail kò sí nǹkan tá lè ṣe sí i but kò wá ṣe pé torí àmúwá olórí burúkú bàbá tí kò ní tí kò ní kú sá síbi táṣọ ẹwà tó ń pè ní adéníran tó fa ìrìnàjò rédíò station tí kò jẹ́ kó wá sí ìmúṣẹ nítorí pé ẹni tó fi ṣe rédíò yẹn gbogbo àwọn kan ní ẹ kò mọ̀ ṣe kò mọ̀ kinní kan no ìwọ tó mọ̀ ṣe wá sọ fún wa gbogbo wa la gbọ́ test transmission yẹn bó máa jáde kò ń ṣe lórí online ní orí rédíò gangan adéníran ni kò jẹ́ kó ṣiṣẹ́ kí ni mo fẹ́ fà rẹ ẹni ìrẹsì tó gbé wá sínú ilé níjọ́ friday aṣọ time tẹ́ni ẹ̀ mọ́rọ̀ tó gbọ́dọ̀ débi bá ìyàwó mi ò ní láti lọ bẹ́ẹ̀ nìyẹn so irú ẹni tó pa yẹn nísìn ẹni tó pa yẹn táwọn ọmọ ibo pa yẹn ní ilẹ̀ ibo lélẹ́yìí o ẹ̀mọ́ tó fi gbà lọ́wọ́ ẹ̀ mọ́tò lexus ìyẹn lọ bẹ́ẹ̀ ìkan tún ṣẹlẹ̀ ní àwọn àfà mo lè ó rà mọ́ mọ́tò àti post yẹn ó ti wà lórí social media mi already ẹ jẹ́ kí n wo bí amúnisáré mu kẹgbọ́ fúnra yín wọ́n gé orí tútù orí tútù àwọn olórí burúkú àfà wọ́n wá máa bọ́ àwọn oníṣẹ̀ṣe i'm sure pé tani ọlọ́run á dì pẹ̀lú gbogbo yín torí èmi ò fẹ́ máa lọ ní láìní yẹn tani ọlọ́run ọ̀bọ̀ yẹn á fún á fún jẹ tán dáadáa ó kù díẹ̀ ni now ṣé mo ní twitter lórí fóònù ṣá wọ́n pa èèyàn wọ́n wá ń bi ẹni yẹn pé kí ló dé tí wọn ò lo orí ìyàwó tiẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ kò ní lò ó orí olórí ló ń lò orí tútù ó fẹ́ fi ṣe kí ni ó fẹ́ fi jó oògùn ìyẹn lọ bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kí a tún ní jàǹbá oríṣiríṣi ló ń bẹ wọ́n ní woman kan àwọn méjì pẹ̀lú ọmọ lẹ́yìn ìyá ọkọ wọn ló fẹ́ àwọn méjèèjì mo mọ state yẹn wọ́n send audio yẹn wá pẹ̀lú picture wọn náà ni bí ṣe bá yín sọ̀rọ̀ àtọmọ ìkan náà àwọn ìyàwó wọn ló gbọ́mọ pọ̀n olóyún nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá olóyún àwọn méjèèjì àfi gbòdà inú kòǹga bí jẹ́ bá ń sọ̀rọ̀ ó <laughs> ti yé yín wọn lọ bá baba god lókè lọ́hùn they are dead ẹ̀ tó bá mọ tó jẹ́ bẹ́ẹ̀ ẹni tó lóyún ó gbọ́mọ sẹ́yìn àtẹni tó ń bára wọn jà ìyàwó kan náà tí ọkọ fẹ́ méjèèjì sínú ilé ọ̀nà kọ̀ sílé wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà àfi gbogbo inú kànga they are dead ẹ jẹ́ ká gbọ́ àwọn àfa olórí burúkú àwọn àfa olè ẹ jẹ́ ká gbọ́n táwọn ilé ṣe ń bọ̀ orí tútù lọ́lọ́ gé wá ló ń bọ̀ ní sùúrù eléyìí náà ṣẹ̀ṣẹ̀ lẹ́ni o mo sọ fẹ́ diaspora ẹ má sọpọ́tì system tó máa tètè sọ́ọ̀bù crime yìí torí olórí burúkú àwọn àfáà yìí nísìn ti bá ń pariwo yorùbá nation wà ní jẹjẹ sẹtọ yorùbá nation torí pé olùsí olórí olè ni wọn iṣẹ́ ìjàmbá tó fẹ́ máa ṣe nílẹ̀ yorùbá nìyẹn ìyẹn lọ sí fẹ́ support ó wà ní ti kristẹni náà ó wà ní ti oníṣẹ̀ṣe náà we are all you are all the same and this is the reason why we must have a system that work ẹ jẹ́ àgbọ̀ntàn sọ níbí. kí ni pèsè rẹ̀ bá báwo la ṣe báwo la ṣe jẹ báwo la ṣe jẹ kó lè ti rí báwo ló lè ṣe jẹ. ẹ̀yin máa kàwé ìtẹ́lẹ̀ àná. ibo lẹ gbé orí tẹ wájú ẹ̀ sí kí ẹ bẹ́ẹ̀ fi ṣe. ó fẹ́ forí olórí ó fẹ́ fi ṣe bíbọ̀ àṣírí. àfáà ni. náà kò fẹ́ ọgbọ́n náà kò nílò ìyàwó àtọmọ ẹ wọ́n bí pé kí ló dé tó lo ìyàwó àtọmọ ẹ láti fi jọ́ọ̀gù èló lọ́rọ̀ rí ẹ máa gbọ́ ó ra èèyàn ní forty five thousand mo pity ẹ̀yin tẹ́ yorùbá nation sunkún ó kù ni ọlọ́mọ jẹ́ tiẹ̀ ó kù díẹ̀ lọ gé orí yẹn wá eléyìí tó wọ yẹ́lò yìí ẹni tó ta fún ọ gangan lélẹ̀. last week ló ṣe sọ fún wọ́n dẹ̀ ti gbórí yẹn wá ọ̀rọ̀ tó ń lọ lónìí fídíò yẹn ó ti gbé agbátẹ̀ síbẹ̀. Sunday ìjẹta náà gbé wá fún yín ní tútù àbí. ní tútù ní tútù. aago mẹ́ta ló gbórí yẹn dé ó jó wa lẹ́ náà ni ó jó wa lẹ́ nínú ilé ìgangan náà ló ti ń jó nínú ilé ìgangan nídìí àyẹ̀yẹ́ ìdí ọ̀rùn rẹ̀ ó dàn pé Ìbàdàn lélẹ̀ ti ṣẹlẹ̀ àdìkẹ́ta lélẹ̀ kí ni wọ́n tún béèrè ọ̀rọ̀ ọ̀dọ̀ ẹ̀. ọlálẹ́kan àdìkàndé ẹ jẹ́ mo yóò yà èmi ni kẹ́ máa point fingers ẹni máa máa gé orí èmi. <laughs> ẹni máa ma gé orí Kóìkì tó máa fi jóògùn ní UK ajẹpẹ náà fà ẹ ẹ o I am six thousand kilometres away kó tó gé orí wọ́n fi fi ṣe oògùn wá try gan ẹ lè kàn sàṣeyàn ni ẹ lè rán Quran olórí burúkú yín tẹ fi ń ṣe tíra òṣì ẹ lè lọ sọ́dọ̀ àwọn sẹ̀lẹ̀ ẹ lè lọ sọ́dọ̀ babaláwo kẹ́ni máa ránṣẹ́ sí wa gbogbo yẹn wo bó bá ṣe ń bọ̀ báyìí bàbá tó bí mi lọ́mọ akọ̀ hangẹ̀ ni ó hangẹ̀ pamọ́ bẹ́ẹ̀ nìyẹn ó ràn padà sí nìyẹn tó bá dẹ̀ ti dọ́ ẹ ọ̀dọ̀ àpò kò ọ̀run kì í sùn èmi ń tọ́jú òkú ọ̀run tèmi o tó bá ràn padà sí ẹ forget it. so má dán wò torí níta gbé dání a lé ikú síra wa a ní kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́n tá à ń sọ ni kò ní kankan ṣe pẹ̀ mo sọ fún yín láti the day one ẹ̀ ń bínú sẹ́lẹ̀ àfáà kan gé orí èèyàn ní tútù for forty five thousand ẹ wá ní nǹkan ọ̀bẹ nǹkan bẹ ẹ̀rọ ti múvì yẹn àbí eré yẹn èmi lọ́nà kọ́nà kó jẹ́ ká tún pàdé Koiki Media bringing the world closer to your doorstep àkókò rẹ ni fún wa lówó láàárọ̀ ẹ̀ ń bá wa jà ni kí ló ń pa ẹlẹ́rìn kò sí kò sí owó kankan láàárọ̀ ẹ̀ one hour mi ẹ̀mọ́ tó jẹ́ ni twenty pound kò pọ̀ jù náà ẹ̀ sẹ́ndẹ̀ musakalam one at yahoo dot com lọ́rọ̀ yẹ pé náírà náà ni ah one hour program àtẹ̀rí bákẹ́ǹtì wọn kó bá wa fi details síta ẹ̀ tó bá dẹ̀ nídìí details ẹ̀ pé Koiki ẹ̀mí ni mo fẹ́ sanwó one hour yìí bóyá méjì bá sọ kò pọ̀ jù ẹ̀ mo kí náà torí pé mo ní láti lọ nísìn Star Radio tún bẹ ní eleven o'clock tàbá tún ṣe yẹn tán tàbá ní strength I continue tó bá nìkan ṣẹlẹ̀ ní Nàìjíríà èyí o ó ń ṣe sórí ó ṣe bẹ̀rẹ̀ ni economy poverty yẹn wà ẹ para yín dáadáa ẹ ẹ para yín dáadáa ó dàbọ̀ ẹ̀jẹ̀ kádùákì ni aṣẹ̀ra ilé nísìn ni lára ta fi máa fi ṣiṣẹ́ nìyẹn mo ṣe máa pí ẹ̀ ni o lè ta ara nísìn ẹ̀dáwó ẹ̀ padà almost twenty pound àdẹ̀lẹ̀ra tuntun second hand lára lórí ebay iṣẹ́ wa fúnlẹ̀ wa forílẹ̀-èdè bẹ́ẹ̀ ni ìyá mi Eunice forty five thousand lórí èèyàn Nàìjíríà ká gbé gba ká gbé ní four rúbà ní ní forty five thousand yẹn. bàtì bẹ́rù ẹ kàn sí ni ẹ̀gbọ́n mi Simon ti fún ní àkáǹtì tèmi yẹn ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ àní ìṣọ̀kan. ẹ̀mí kájọ ṣe kí ni ẹ jẹ́ ká tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòǹtòdà ẹ̀yin ọmọ dúdú ẹ máa dìde èkó ẹ jẹ́ ká bọ́ sí ìwọ ni ìmọ́lẹ̀ ògbó adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògbó adúláwọ̀ ẹ̀ torí ẹni tó ń bèrè àkáǹdì tè lórí àǹkẹ́ mo ti rí nítòsí ẹ jẹ́ ń sẹ́ndẹ̀ sí ká tó máa lọ bẹ́ẹ̀ ni orí tútù forty five thousand ni bó ṣe ń ta ní nàìjíríà first bank nìyẹn ẹ jẹ́ ń fi UK ṣe ẹni tó bá ní àkáǹtì wa tẹ́lẹ̀ ti UK especially Barclays is no longer in operation ẹ má send owó sí zelle ìtàwọn amẹ́ríkà Eh, ìyẹn náà kò ṣiṣẹ́ for now so ẹ bá ti mọ bí tẹ́fẹ́ sẹ́ndì owó sí ó bẹ́tà kẹ́ ṣètọ́jú owó yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀gbọ́n mi Simon Adébísí ẹ̀yin tí lẹ́ máa san owó tàárọ̀ ẹ̀ eh, twenty pound ni bó tẹ̀ jẹ́ pé owó spíkà mi ni torí pé ẹ má náà gbọ́ mi dáadáa náà la ṣe ra ilé ká lè máa fi ṣe kí ẹ rí pé ó wà pọ̀tébù tí bá dẹ̀ wà níta ní nọ́mbà ten Downing Street àbí tí mò ń sáré káàkiri ìyẹn mo ṣe lọ ra alábọ́dé yìí àgbà tábà lè ra tuntun eh, ẹ wo bọ̀bọ̀ ẹ má bínú ẹ wo bọ̀bọ̀ BBC presenter anything tó ń gba half a million ó tún wá ń send nakedness ọmọ kan ọjọ́ ń send ẹ̀ send owó ìtẹ̀tẹ̀ nakedness half a million ní bọ̀bọ̀ ihu yẹn ló ń gbà o half a million pounds ló ń gbà ní every year ṣó mọ̀ pé owó tiẹ̀ lọ́ fi ń ṣe salary fún ẹ̀ má má má support Koiki Media máa béèrè pé kí ni Koiki Media owó fún bọ̀bọ̀ tó ń wò yìí kí n kàn fi wọ̀nyí bọ̀bọ̀ yìí láti ọ̀sẹ̀ bíi méjì nísìn lọ́ ti ń drag kéèsì bọ̀ bọ̀bọ̀ tẹ̀ ń wò yìí tó ń pè ní Hill Edward gbogbo ilẹ̀ ti máa rí lórí ten o'clock news gbogbo iná ní Nàìjíríà lẹ́sìn máa rí náà ẹ́ his pay is half a million pounds ní ọdún ló ń gbà tó bá wọn tán pè láfi million five hundred thousand pounds ó jù bẹ́ẹ̀ lọ díẹ̀ bíi five hundred and thirty four ló ń gbà lọ́dún èmi àti ẹni BBC là ń BBC bí wọ́n sọ̀rọ̀ Yorùbá nation ẹ má support Koiki Media kẹ́ máa béèrè pé kí ni mo fi fowó ṣe bí àmọ̀ tọ́ná sínú ilé mi nísìn bóyá ihun tí mo fi ń ṣe yìí ọ̀fẹ́ ni mo fi ń ṣe ó kù díẹ̀ náà ni àtòyè gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ pàdé mi lórí Star Radio I got twenty minutes mo dẹ̀ ní láti tètè set up uh, bye for now. thank you so much ẹ̀gbọ́n mi Simon Adebise we love you so much I appreciate mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ mo kí ẹ̀ tẹ̀wà lórí Instagram bye for now. thank you so much ẹ̀yin tèmi lórí tiktok and i think somebody gave us something mọ́mí wa bọ́sẹ̀dé adérìntò thank you so much we love you all bye.